Now, still moving on to other things where they're trying to lose. We'll talk about minimum wage. We're talking about VAT increase to 7.5 while we see they deliberate on minimum wage, paying of minimum wage. Now, we hear say now, labor, and they say um, the, um, a week ahead of the deadline, where labor don't give, organized labor, for the implementation of the new minimum wage, the federal government just yesterday, they don't step up efforts to save the nation of this nationwide strike where labor they put on ground. Now, they said the government on Wednesday will actually hold meetings with organized labor over workers' threats to embark on an industrial action if federal government they refuse their demand for a new minimum wage implementation by October 16, 2019. Now, the organized labor for inside this meeting, so what they do on top second, we asked the government, say may they accept their demand though, on the consequential um, salary adjustment arising from this new minimum wage matter or if they now implement a say immediate strike na will happen nationwide but just yesterday the organised labour become outside tok say don't start so they mobilize, they mobilize their workers for the nation, uh, nationwide strike They also state say um, chapters of the, of the Nigeria Labour Congress they don't express say they don't ready well well for this strike if the negotiation between the federal government and um, Labour actually fail. Before the organized Labour be meets with federal government on Wednesday, the General Secretary of the Joint National um, Public Service Negotiating Council, what they call Alade Lawal, during a meeting with the Association of the Senior Civil Servants of Nigeria for inside Abuja, talks say even their workers too, they don't stand that gidiba for this um, strike because it's not to they pay them. why they go to beg government to actually implement uh, minimum wage. But the federal government to actually do their own separate indoor uh, meeting with labor leaders just yesterday, and both meetings that they presided over by the Minister of Labor and Employment, Dr. Chris Ingige, and plenty other people will be there for inside this meeting. So we don't know whether this meeting now don't mean say the strike automatically they don't stop them. We don't know whether this meeting now don't mean say mm. they want implement the new minimum wage. So we're still trying to see um, whether really this meeting uh, make um, any good thing come out at this point in time some people don dey foresee say this minimum wage matter will fit to drag am enta 2020 because look at and since april wey dem don come outside sign am on top paper say oh yeah oh, make dem start to dey pay this money and look at what's going on up till now owi mm-hmm. so people dey talk of cost of governance and cost of senate we never hear say any senator come outside talk say oh i think on our own part let us eh, find a way to reduce our own so that even if nobody chop from this national cake let the minimum wage be put on let let it be mm. a permanent thing for inside mm-hmm. our country thirty thousand naira come be like say na big deal if you count ten thousand naira that's that's one thousand naira in a day owi a lot of people right now if you dey check the time the number of times wey dey chop na zero zero one or zero one zero transportation sef don carry half excuse me. Owi, person dey say for uh, you dey say transportation you go first chop get bo get energy to waka hustle bus no, you, before you go come dey talk of bus people wey dey work all those um, job wey dem dey do some people wey dey stay for mainland now dem go enter three buses before dem reach lekki transportation sef don even cover almost half of the money so where feeding come even take place you get so a lot of things go dey make you wonder say where are the nigerian workers why they still dey beg for this minimum wage implementation. and yet every time when it's time for, for, us to do for workers day we are here celebrating workers what is there to celebrate when you know say the condition the welfare of these workers you know they know they, you know they sweet them for body when they come mm-hmm. outside okay look at the states now wey dey owe salaries owe that are owing pension owing gratuity some states are still paying thirty percent of what they're supposed to pay their workers and yet you come outside talk say you come outside talk say you are the leader of the state and you are proud to be a mm -hmm. leader mm-hmm. of the state when you know say so your people they die of hunger but nobody they withhold your salary every month nobody they withhold your allowance every month mm -hmm. nobody is holding on to your constituency money when mm -hmm. time reach it just begs it just begs a lot of a lot more questions people they come outside they ask. All right, of course, we're they give you update on top of that one, just how well um, this minimum wage matter go rally on because right now, if we they look strike, now us wey dey clamour for minimum wage na us the thing go still pinch at the end of the day because these people in government if you check them out a lot of their children they no dey even stay for inside nigeria how much more but of course we dey give you more updates um, as the story dey unfold. to enjoy more of these our ogbonge videos wey you just watch press this button to subscribe on top of our youtube page you go love am.